ní báyìí wọ́n bá fẹ́ ṣe àlàyé fún wa nípa ogun kọ́ńdọ̀ òun náà lóògùn kan nínú àwọn ogun tó ti gbọ́ àlàyé wa Muhammad sallallahu alaihi wa sallam jà láti mà bí wọ́n bá fi lè jagun kan táwọn òbí bá fi lè kópa mẹ́ wọ́n máa fi ogun bẹ́ẹ̀ ní wàá zùwà àmọ́ tó bá ṣe é pé anabi ra àwọn sàhábà lọ jáde anabi ò kópa nínú ogun bẹ́ẹ̀ wọn máa ń pèrò ogun bẹ́ẹ̀ ní kíni sẹrí yíyá ìdáná bí bá kópa ń bẹ wọn pè ní ọzùwà ìdáná bí bá rán àwọn èèyàn lọ jà wọn pè ní sẹrí yíyá ogun kọ́ńdọ̀kọ̀ yìí kọ́ńdọ̀kọ̀ ìtumọ̀ rẹ̀ ní kòtò kòtò nítorí pé wíwé bá ti sè mà pé ète lógún ẹni tó bá lété jù irú wọn ló máa ń borí ogun ẹni tí ò bá lété rárá wọn á máa borí irú wọn lójú ogun ni lọ́dọ̀ àwọn lárúbáwá wọn ò mọ nípa ète kágbẹ́kòtò yíká àlùwà nítorí kọ́tọ̀ ọmọba àrílù ọ̀rọ̀ Salman al-Farisi ọ̀kan nínú àwọn sàhábà tí ó jẹ́ ara fárísà ńlọ́ta ọgbọ́n yìí fáwọn mùsùlùmí mọ̀tánàbí wa sọ̀rọ̀lá àìsàn àgbèsì sálágídí ànábì wa ọtẹ́wọ́ gbà ọgbà ìmọ̀ràn yìí ó sì pa àwọn sàhábà látọ̀rọ̀ wọn ṣe bẹ́ẹ̀ ìdí inú tó fi ń gbógun yìí ní gọ́tùwọ́tòl kọ́ńdọ̀kọ̀ kọ́ńdọ̀kọ̀ yìí ayé ibi tó gbìn ti wáyé lónìí àárín gbùngbùn inú ìlú Madina àárín gbùngbùn inú ìlú Madina tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé john ibẹ̀ à ẹ̀yin ó di ìlú ni ó di ìlú pátápátá ni nítorí pé níbi tí mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó tóbi dé lónìí ó ti bẹ́ẹ̀ ju gbogbo Madina ayé gbà lọ. tọ́ ibi tí wọ́n ti ṣe gbẹ́gbẹ́tò kandakọ̀ yìí àdúgbò yẹn lónìí wọ́n ń pè ní asẹ́yẹ̀ orúkọ àdúgbò yẹn. ibẹ̀ iná ìlànà ọlọ́lá jì máa ń lọ sẹ́nìkan ò sì bẹ̀ wọ́n á lọ nílé lọ ti bídà sọ́mọ́ sọ pé almasajidu sábà ọwọ́ abẹ báyìí náà ti gbọ́ ọ wọ́n máa ń pè àwọn mọ́sálásí kan ní almasajidu asábà àwọn mọ́sálásí méjèèjì ẹ̀yin náà máa wo fídíò àti máa dà o wọ́n kọ́ mọ́sálásí kàtí báyìí wọ́n tún kọ́ àwọn kàtí báyìí fáwọn kan sí tòsí ẹ̀ fáwọn kan sí tòsí ẹ̀ fáwọn kan sí tòsí ẹ̀. wọ́n á parọ́ pé lójú ogun yìí mọ́sálásí lágbádá ni mọ́sálásí làkàtẹ́gbè ni mọ́sálásí dóòlà sóṣèṣì gbogbo èèyàn ń bẹ pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá bá làkà ẹ̀ mú kí gbogbo kálukọ́ fọ́ọ̀mù mọ́sálásí jẹ ọ̀bá làkà torí ẹ̀ wọ́n ní àwọn ẹ̀tọ́rọ́ alùrẹ́sìmánì yóò àwọn tọ́kì tí wọ́n ṣèjọba gbogbo olú islam kẹ́yìn tíjọba owó ní nǹkan bíi nineteen twenty seven ìbíkó tó dìgbà yẹn láwọn ìlú mi àwọn ni wọ́n fọ́ọ̀mù àwọn mọ́tíláṣí wọn kò sí ní tún bẹ́ẹ̀ so. ibẹ̀ yẹn ọ pọ́pùlà gan Medina ti alimẹsáàjì tó saba àdúgbò yẹn wọ́n pè ní àtẹ́ẹ̀ tí lógun yìí ti wáyé ọdún hijira Muhammad sallallahu alaihi lógun yìí wáyé ní oṣù Shawwal ilé ìlọrọ tó lágbára nínú méjèèjì táwọn sọ nípa àgbà yìí wáyé lẹ́yìn hijira ní oṣù Shawwal ogun ológun alákòókò Ànábì sallallahu alaihi kópa ń bẹ ogun Badr ogun Badr ó wáyé lọ́dún o ọdún kejì lẹ́yìn hijira Ànábì sallallahu alaihi ogun tó sì kejì ó là ń pè ogun Uhud ó wáyé ní kẹta lẹ́yìn hijira Muhammad. sallallahu alaihi wasallam ṣùgbọ́n gazwatul Khandaq òun wáyé ní ọdún karùn-ún lẹ́yìn hijira sílẹ̀ báyìí wa àwọn míì takole nínú wa wọn náà ní Musa ọmọ Uqba Musa ọmọ Uqba ọlọ́dún kẹrin lọ́wọ́ ayé kìí sọ ọdún karùn-ún Ibn Hazm. ọ̀wọ́hìrì rahimahullah ó ní ọdún kẹrin ló ṣe déédéé kì sọ ọdún karùn-ún ló ṣe déédéé rí ẹ tó fi sọ pọ́dún kẹrin sọ ọdún karùn abdullahi bin umar radiyallahu tí àti muslim tó gbé jáde ní ní ìgbà tí ọjọ́ ogun Uhud tó dé wọ́n gbé mi hàn anabi Muhammad sallallahu alaihi wasallam nígbà tí mo jọ ọmọ ọdún mẹ́la pé kó gbà mí wọlé kópa nínú ogun yìí ṣùgbọ́n anabi kọ̀ anabi lọ́mọdé lélẹ̀ kò tí tó jagun nígbà tó wá di ọjọ́ ogun Khandaq onígbà tí wọ́n gbé mi hàn lẹ́nu sọ̀rọ̀ bá àdúrà tó ṣẹlẹ̀ kọ́gbà mi wọlé kópa nínú ogun ẹ̀hẹ̀ mo jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá mo jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá tẹ́sí gbàgbé bá sọ fógun ẹ̀hẹ̀ ọdún kẹló lọ́wọ́ ọdún kẹta lẹ́yìn hijira lẹ́nu sọ̀rọ̀ bá àdúrà ṣẹlẹ̀ fáfà tó wà ní ìfúnni pé ọdún wo gan-an ìlógún kọ́ńdà ńlọ́wáyé. ṣé ọdún kẹrin lẹ́yìn hijira gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí musa ọmọ ọkùbà tó ń sọ àbí èyí tí ibùdó hazm tó tún fún lágbára abọ́dún karùn-ún ní olùmọ̀ tó pọ̀ sí sọ ibùdó hazm ní mẹ́rin wá lórí pé ọdún kẹrin ni kí ló dé ogun ó dé anabi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ kókó gbà mí wọlé láti kópa nínú ogun yìí ṣùgbọ́n anabi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ kò gbà mí wọlé thumma uriḍa alayhi yawm al-khandaq ṣùgbọ́n nígbà tọ́jú ogun khandaq dé wọ́n tún gbé ibn Umar hàn anabi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ wa huwa ibn khamsa ashrata sana nígbà tó kọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fa ajaza anabi gbà wọlé jọ́nà olùkọ́ ẹtì níbi náà ti rẹ́ẹ̀lì ni ẹ jẹ́ kí èmi náà kópa nínú ogun lọ́jọ́ ogun perfect ọwọ́ àlọ́mọ ọdún mẹ́rìnlá wọn ò gbá wọlé ọdún kẹtàdínlógún gbẹ́hódò wáyé ṣùgbọ́n nígbà tó dọdún ojú ogun kánà mo ti kọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n gbé mi hàn nábì sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò ànábì gbà mí wọlé tó àdéjọ́ ọdún méjì níbẹ̀ láàrin wọn lọ́dún mẹ́rìnlá wa di mẹ́ẹ̀ẹ́dógún ní òdi mẹ́rìndínlógún eléyìí lọ́rọ̀ tani ibnu hazm rahimahullah ibnu hazm ani ajagbọdun kan lọ́wọ́ aláàánú lórí rẹ̀ adúgbò kọlọ wọn dá lò wọn ní kò rí bẹ́ẹ̀ ìdáhùn méjì lọ́rọ̀ rẹ̀ gbà alákọọkọ ibnu umar radiyallahu anhu níṣẹ ní fún wa nílò nípa ti kọ ó ti kọ fóun láti kópa nínú ogun nítorí kékeré tó ń ó sì sọ fún wa nípa gbígbà wọlé dáná gbígbó wọlé lẹ́yìn ìgbà tó rí i pé òun ti dàgbà tó jà láì jẹ́ pé àwọn ọmọ ọdún mélòó lọ́wọ́ àwọn ọmọ kí ni fúlọ́ àfẹ́sùn lọ́jà lọ́dọ̀ wa. ìdáhùn kejì òun náà ní gbé ó ṣeéṣe kó jẹ́ ike nígbà tí wọ́n jagun Uhud Ibn Umar wọ́n lẹ́sẹ̀ wà ní àwọn ọjọ́ àkọ́kọ́. nínú pípọ́ ọmọ ọdún mẹ́la ni. finisi kásòkòsò delhijja nínú wọn bí yàn nínú kóso kejìlá kàlẹ́ndà ìsìlámù tó láti ìgbà tọdún yìí ti bẹ̀rẹ̀ ní ìsìn ọwọ́ àlọ́ ma ọdún mẹ́tàlá delhijja wọn sì bí ọ nígbà tó ọdún tuntun bá ti bẹ̀rẹ̀ ní àsọ pé o ti dẹnu lé ọdún kẹrìnlá ṣùgbọ́n ò tí ì pé kó wá jẹ́ pé ìjọ tí ogun khandak déhùn ó ti wà láwọn òpin ìjọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó yé wa ìyẹn ni pé ìbẹ̀rẹ̀ ìjọmọ ọdún mẹ́ẹ̀ẹ́lá lọ wà lọ́jọ́ ogun ọ̀fẹ́sì tọdún yẹn fi pé ọmọ ọdún mẹ́la náà ló ti wà ọdún míì tún tẹ̀lé ọmọ òtítẹ́nu lé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àsìkò tó kù yìí wá dé sí ìparí ìjọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún rẹ lọ wà síjà mẹ́nu eléyìí kò síjà kátàfẹ́ ti sọ yìí pé ọdún kèló lógún kándákò wáyé ọdún karùn-ún kìí kẹrin àǹfààní tí. arimu nínú hadith ibn Umar radiyallahu anhuma yàtọ̀ sí ìta sọ yìí wọn náà ní pé Islam wa ọlọ́ òfin ṣe àbí mẹ́sì ọlọ́mọ bíbà làgà wọn la ìjọsìn bọ̀yàn lọ́rùn ṣáájú kó tó di pé yẹn balaga torí ẹ̀ ló ti pé téèyàn bá ti lè ní kékeré kótó olùkọ́ bàlágà tí bàbá rẹ̀ tó bá fi lè jẹ́ mùsùlùmí yóò gba ìdájọ́ pé ọmọ àlùjànnà nítorí pé ìlà ìsìnbọnni lọ́rùn kò tí ì dọ́ràn ẹ̀ lórí ìṣẹ́ nígbà yìí ṣùgbọ́n ìsìláàmù ti sọ fún wa láti máa fòórọ́ àwọn ọmọ wa láti sin lọ́run kó tó di fún abàlágà torí kó lè bàa mọ́ wọn lára ó lè láti ṣe ní ìgbà tán bá bà wọn lọ́rùn láti ṣe ní ìgbà tí wọ́n bá bàlágà jù àdìsá anábì sallallahu alaihi wasallam ilé ìtàbù Dawud òṣèbẹ̀ẹ́sẹ̀nì gbé jáde wọn ni múru awladakum bo sole wa hum abna'u sab'i sinin واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع ẹ pa àwọn ọmọ yín láṣẹ láti máa ṣe sọlẹ ẹ kété tó máa ti pọ ọmọ ọdún méjì ẹ máa nà wọn lórí pé wọn ò ṣe sọlẹ ní kí á tó máa ti pọ ọmọ ọdún mẹ́wàá ẹ wá yí àwọn níbi ibùsùn wa wọn gbọ́dọ̀ máa sùn wọn gbọ́dọ̀ máa sùn papọ̀ níbi kan náà lẹ́yìn tó máa ti pọ ọmọ ọdún mẹ́wàá hadithi sì sọ igbe rufi alqalamu ẹnzẹlẹ wọn ti gbé gègé sókè ebi àti kọ ẹsẹ yẹn oríṣi mẹ́ta wọn ò ní kọ ẹsẹ nínú àwùsọ̀bí yẹn hatta yahtalim ọmọdé títí tí ó fi bàlágà wọn ní kọ ẹsẹ rẹ lẹ wa'an majnunin hatta yafiqa wéèrè títí tọpọlọ rẹ ó fi gbé padà. وعن نائم حتى يستيقظ أن tó sùn títí tí yóò fi tají ìgbà tó ti pé wọn à ní kọ ẹsẹ̀ ọmọdé sílẹ̀ lórí nǹkan tó bá ṣe láàrin rẹ̀ sọlọ kò túmọ̀ sí pé tọmọdé àbí wèrè. tó bá ba nǹkan jẹ́ nǹkan oníǹkan wọ́n sọ pé ọ̀kárì láì tó ti ẹ̀dáràn tó wà ní kékeré rárá o lábẹ́ òfin alámòójútó rẹ̀ ni wọ́n alámòójútó ni gbé wọn gíláàsì nǹkan o fún bàbá rẹ bàbá rẹ̀ ní ọ̀sán rẹ̀ tó àmọ́ ọmọ yẹn nìsín àwa ti pa láti kó ti sọ̀lẹ́ ó sì ti wà lọ́mọ ọdún mẹ́jọ sẹ́mi pàtó ọdún méjì wọ́n ní ká pa láti àwa pa láti kó ti sọ̀lá kó ti sọ̀lá àwa àti sèǹtọ́lọ̀ ti pa wá láti látòrí ahọ́n ànábì sallallahu alaihi wasallam òhun ní ìsìn tá a ní kó ti kò sí tí wọ́n pẹ̀sẹ̀ fún òní pẹ̀sẹ̀ fún torí pé kò tí ì bàlágà kìí ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣe dáadáa o tó bá ṣe dáadáa kìí ṣe kí wọn ò ní kọ́ fún o kí ẹ wo bí Islam ṣe dáa tó o àìdá ni wọn ò ní kọ́ fún o àmọ́ tó bá ṣe dáadáa kọ́ wọn kọ́ fún kìí ṣe bẹ́ẹ̀ ṣe máa ń rò tẹ́lẹ̀ tẹ́ máa ń sọ o pé aládàá gbogbo ńdọ́mọdé bá ṣe bàbá rẹ̀ lónìí àtìyá rẹ̀ bàbá rẹ̀ àtìyá rẹ̀ báwo bàbá àtìyá bá wò yẹ bàbá àtìyá lè nípìn àmọ́ lórí nǹkan bá ti kápẹ́ bàbá rẹ̀ òun ló ló ló pa aláṣẹ kọ́ lọ sí sọ́láàtì bàbá ọgbà aládàá kó òun lọ pa aláṣẹ bàbá rẹ̀ màmá rẹ̀ ló tírèèni rẹ̀ láti tẹ̀sùn yá bàbá àtìyá rẹ̀ ọgbà aládàá ti tírèèni rẹ̀ ṣùgbọ́n ta ni ó gba aládàá sọ̀lá tó bá ṣe dáadáa ta ni ó gba aládàá siyam tó bá ṣe dáadáa ta ni ó gba aládàá hajj tó bá ṣe dáadáa ọmọ yẹn náà ni. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ń lọ ọwọ́ adé àyíká àbúwà láàrin Madina sí Mẹ́kà gbà tí ń lọ sí hajj ẹnìkan bá gbé ọmọdé kékeré kan sókè láti kọ́kọ́ béèrè ta ni o àmọ́ yín o ah Allah Islam dáa pọ̀. àwọn èèyàn ti gba islam wọn kúrò ànábì sọlọ àdìsẹlẹ wọn ọ̀rọ̀ ànábì sọlọ àdìsẹlẹ àwọn náà ti di mùsùlùmí but bóòlù ànábì yìí rí ìdí ènìyàn tó fi jẹ́ pé under condition tó fi di sàhábì wọn náà nìkan pàdé ànábì kódà kó ṣe lọ́wọ́ ṣẹ́jú àyà wọ́n ní sọ àmọ́ ẹ̀yin o àwọn tani náà ànábì kan ọmọ sókè báwọn ya Rasulullah àlè hàdà hajj ọmọ yìí báyìí pé tó bá ṣe hajj hajj yẹn jẹ tiẹ̀ àbí òní jẹ tiẹ̀ Ànábì ní na'am wa laki ajr bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá mú hajj hajj hajj. eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn táwọn ọmọdé kéékèèké ṣe o wọ́n kọ́ ládàá rẹ̀ fún ọ ẹsẹ̀ ni kọ́ fún ọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ òbí àbálàgbàtọ́ wọn alámòójútó wọn fẹ́ẹ́fẹ́ yìí lẹ tírẹ̀nì wọn ti ẹ̀sìn yẹn ẹ̀yin ọgbà ládàá àwọn ládàá ẹ̀sìn táwọn tẹ́lẹ̀ bá wa lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa. tọmọdé bá sẹsì tó bá ṣe dáadáa òní wọn kọ ládàá fọ tí bàbá rẹ àbí ìyá rẹ tó bá bá àná tírìn rẹ láti ṣe wọn gbà ládàá tó tírìn kan tírìn tọ làkín tọmọdé tó bá tó wá lè ṣe hajj kótó ní kọ́ bàlágà àbí ẹrú ṣe hajj kótó di kí wọ́n bọ́kù ẹrú kúrò lọ́rùn rẹ̀ ní ìgbà tọ́mọdé yẹn bá bàlágà àbí tí wọ́n bá bọ́kù ẹrú kúrò lọ́rùn ẹrú yẹn hajj mi tún ti dọ̀ra yẹn lórí wọn wọ́n pè lẹ́yìn ní hajjatul islam hajj ti islam wọ́n tẹ̀sẹ̀ dọ̀ra yẹn lórí wọn lónìí èyí tẹ́ sẹ́kẹ́ tó bàlágà yẹn kò gbé dọ̀ra yẹn kù dáadáa ẹ wà lọ sí dọ̀ra yẹn lónìí. torí e, Islam ó sọ fún wa pé ìgbà téèyàn bàlágà tó bá jẹ́ pé gbogbo àwọn àmì yòókù tá a máa fi daba bàlágà mà ọ̀bá sí á padà sídìí ọdún ọdún yẹn jẹ́ fifteen years torí àdéhùn ìbùnà ọmọ àdé mi wá kíkà náà bí ọyẹ mi wò kọ́ gbà mí wọlé kópa nínú ogun nígbà tí wọn àlọ́ ọmọdún mẹ́la kò gbà mí wọlé wọ́n tún mú mi wá lọ́jọ́ ogun kọ́ńdà igi kó gbà mí sínú àwọn ẹni tó kópa nínú ogun yìí mo ti kọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgbà mi wọlé torí bẹ́ẹ̀ láti mọ̀ pé táwọn àmì tá máa fi dáyà á mọ̀ kó ti bàlágà tó bá pẹ́ tí ó tètè hàn láàrin rẹ̀ kí ni ọlájà ọdún ìbá àjọkùn ìbá àjọkùn tó bá ti pé fifteen years ó ti bàlágà nù lágbófin ó túmọ̀ sí pé tìrú rẹ bá pààyàn wọ́n pa ọ́ ọ̀rọ̀ pé ọmọdé kan kọ̀ọ̀kan ọmọdé níta tìrú rẹ bá jalè wọ́n gé lọ́wọ́ òrùka gẹ́tẹ̀ tìrú rẹ bá lọ́wọ́ sí Islam wọ́n pa ọ́ nítorí kí tábà ti bàlágà gbogbo ìdájọ́ tó máa bàbá màmá wa ó tún máa wà náà bàtà ti bàlágà. a sì máa kó tó dìgbà yẹn a lè ráwọn àmì míì tí ó yà ẹlòmíì ti bàlágà látọdún mẹ́wàá mọ́kànlá méjìlá tó bá ti hunrun abẹ́ irun tí ó máa yí o kìí ṣe irun fẹlẹfẹlẹ bí irun abíyá adìẹ o irun tó nípa tó yí tó bá ti kù yíká abẹ́ rẹ̀ fọlá kò sí tọ́tẹ́ kù mọ́ ìyẹn dàgbà dùbà náà ló ti bàlágà ó túmọ̀ sí pé tọ́ ọ bá tẹ lọ́hùn kú òtítọ́ wọn náà ọlọ́dà kọ́kọ́ sàánú wọn. tọ́ eléyìí kò ní í ṣe gbẹlọdún ó lè tètè wù lábẹ́ yẹn àwọn kan tí mo kọ́kọ́ wù sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí kìí sọ làwọn irun tó yí ìbáàjọ pin tí ìbáàjọ mi tí irun bá ń bá ti wù á sọ pé àti bàlágà tàbí ọkùnrin ọlọ́lá kò ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kọ́wá jí kọ́bá mà ní ìlara rẹ̀ òtígbà tẹ́lẹ̀ inú ò lè ṣẹlẹ̀ kò ní í pẹ̀lú fifteen years ó tó tó fifteen ò lè ti ṣe bẹ́ẹ̀ tọ́ba jí lọ bá bá pé adúrò mi tọ̀ yọ ọ̀tọ́ lé mà ní ìnìyẹn láti jọ ìgbàlagbà bẹ́ẹ̀ náà lóbìnrin kọ́lá là pé ọkùnrin bò ń lò ó lọ rí parọ́ òun nǹkan kan jáde kan jáde lára ọkùnrin jáde lára obìnrin náà àmọ́ obìnrin má tètè fura torí àjáde sínú tiwọn àjáde bọ́ọ̀tà ẹni tọkùnrin ìgbà tí àwọn sàhábà béèrè pé tí obìnrin náà máa rí irun tọkùnrin máa rí alábìnrin tí èèyàn bá rí bó wàá lọ máa ń ṣe ń jọ wọn tí nǹkan kan bá jáde títí wọn náà kí bó lọ máa ṣe ń jọ yàrá. ẹ torí pé ẹyin tiẹ̀ náà ti ń jáde pẹ̀lú omi ọkùnrin ti ń jáde ọlọ́wọ́n bá fi ń dá yẹn pẹ̀lú fún fẹyẹkùn tó àbí eléyìí jẹ àmì tó pọ̀ ọkùnrin àti obìnrin pọ̀ irun abẹ́ àbí kéèyàn lálàá pé èèyàn ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn oríṣi kejì àbí kọ́mọbìnrin ó ti nǹkan sùn tóbìnrin bá ti ti nǹkan sùn tàì ti nǹkan sùn ó ti bàlágà àbí ó ti bàlágà ó ti bàlágà alhamdulilayi. ẹnìkan á lóun ṣe nǹkan oṣù ń lóyún ni kí lẹ́yìn ọ̀sọ̀ ẹ̀yin scientist tó ṣeéṣe kó lóyún láì ṣe nǹkan oṣù tó ṣeéṣe kò ṣeéṣe o torí àwọn sọ pé oyún nǹkan oṣù ni plus ajẹ́kó ti tó láti mọ̀ ẹgbẹ́ yẹn ti ṣe kí ni ó ti bàlágà gbogbo obìnrin tó bá lóyún kò bá pínrín sí jù bẹ́ẹ̀ lọ ó ti ṣe kí ni ó ti bàlágà táàbà wa ara mi kankan táàrà mi kankan màá náà lọ tó kankan máa zero fifteen years. wọ́n á ní sẹ́kò tó láti mọ̀ pé yẹn ti bàlágà tó bá ti hunrun mú àbó hunrun gbọ̀ ọlọ́mọdé <laughs> kò tó eléyìí kọ́ lánàá eléyìí jẹba torí ẹ ẹ máa ronú islamically kì í ṣe báwọn tí ọmọ islam ti ṣe ń ronú ẹ rí báwọn tí ọmọ islam. táwọn sọ ni pé a ṣé bó ti pé eighteen àbí ẹ̀kọ́ mi since you are eighteen have all the rights under the constitution àbí bẹ́ẹ̀ ni bóòlù ẹ̀ máa sọ sẹ́nu yóò máa jẹ ti ń gọ́ lórí irọ́ tó lẹ́yìn tí kí làwa nílò tí ọba tá a bá rí gbogbo àmì kankan ọdún wo la nílò òkè ká tiẹ̀ máa wulẹ̀ wá tiẹ̀ pé kínní tí ọ̀rọ̀ bá ní nínú sẹríà kápá dájọ sẹríà lẹ tó bá ti lẹnìkan dáràn ẹyin iṣẹ bàbá ẹ ní pé tó bá yẹ kó kò tí tó fifteen years lẹni máa pé kó wọ abẹ rẹ wò sí irun wà ń bẹ àbí òye wà abẹ bá nàbì ṣiṣẹ fáwọn ọmọ nìkúrọ ìwà àbí kó ọmọ wọ abẹ wọn tó bá ti múra abẹ wọn pa kódà ẹyin kàjá dájọ sẹríà alákòókò ẹ wá fẹ dájọ fẹ so nítorí pé tí o bá ti bàlágà gbogbo tó bá ti ńkọ́lẹ̀ máa fi ṣe wá fẹ́ dájọ́ fún un wọn ni ọmọ ọdún mélòó ni ọ ọmọ ìjọ wọn bí ọ ẹtì gẹ́tì fifteen years ni à gbogbo dájọ́ náà ó náà forí fa yóò forí fa tó bá jẹ́ fifteen years ó dín oṣù kan kò ní ti forí fa ilé ìjẹba àdìsí wo ló sá muhammed lẹ́yìn àdìsí abdullahi ibn umar radiyallahu anhuma àǹfààní mi ó ni ní pé kò sí tàbí ṣùgbọ́n àwọn sàhábà ga gan ọ̀la wọ́n ga kọjá gbogbo bá a ṣe léwu ṣé ní ọmọ fifteen years ogun làwọn afẹ́ jà ní àbíkò láti ṣe wàá ẹ̀kì náà ẹ̀ nẹ́kó wàá ẹ̀kì tọ́ba tètè lọ sí nẹ́kó wàá ẹ̀kì ń gbà pé yáà ṣùgbọ́n pray gba fi pé eighteen nineteen ó ti jáde degree sá ẹ wo báwọn ti ń ronú sẹ́ni pé yàtọ̀ wà láàrin wa àtàwọn ó tún wá lé lágbọ́n ibìkan pé wọn ò wọn ò wọn ò wọn ò gbá wọlé òun tún wá ń trọ́bù àwọn kan náà tún pẹ̀lú rẹ̀ pé ẹ gbá wọlé ọ̀dájú báwọn bàbá rẹ̀ ẹ wo ibi tí ìmánì dé tí bàbá ó ọmọ kékeré ilẹ̀ báyìí pé kó náà patisipéètì mọ̀ òbí àwa ń kọ́ ẹ bó lọ wọ́n ti wọ sùkúlù yìí sọ́ba kò túmọ̀ sí kọ́ lọ́mọ tọ́jà o nítorí kọ́ fẹ́ ṣe bí sàábì o nǹkan àwọn sàábì ọ̀tọ́jà o ẹ̀ kò túmọ̀ sí kọ́ dàlúrú o ìgbà after all nígbà táwọn sàábà táwọn àwọn ò tóbi wa yí báyìí wọn àbí òye wa ṣé àwọn wa ń da yéru wọn ò da yéru yẹn kí wọ́n wá pé jihad lọ wà so ọmọ fifteen years ó tó jagun àbí ó tó jagun ó tó jagun kí ló fa ogun Khandaq. àwọn Yahudi nígbà tí wọ́n rí káwọn ọ̀sẹ̀ bọ́ borí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ ogun Uhud ta ló borí ní ogun alákọ̀ọ́kọ́ ogun Badr àwọn mùsùlùmí sẹ́mi pé Hiraql ọba alẹ́ Rome nígbà tí lẹ́tà ànábì sallallahu alaihi wasallam lọ bá ẹ ẹsìlẹ́m tẹ̀sílẹ̀ gba Islam kó lè bá a la ó ní. ànábì tó fi lẹ́tà ránṣẹ́ yìí lárúbáwá ìjà àwọn lárúbáwá ti máa wá sí àwọn ilẹ̀ àwa Rome ilẹ̀ sham náà máa wá rajà sáárì kan nu wọn lágbègbè yìí nìsín kó tẹ̀ wá sàlàyé fún tó fi wéyìí ránṣẹ́ wọn bá lọ wá wọn wọn bá rí wọn kó wa nínú àtàn rí kó wa ní ìrákùlù wa ní kí Abu Sufyan lọ bọ́ wájú káwọn lárúbáwá yòókù tí wọ́n wà ń bẹ̀ káwọn wà lẹ́yìn lọ́nà tó ṣe é gbé tí Abu Sufyan bá ń parọ́ àwọn ẹni tí Abu Sufyan kọ́ pàkọ́ sí àwọn lè máa pé kò rí bẹ́ẹ̀ bọ́dọ̀ pé yé tẹ́ ẹ bá fẹ́ já òkú rọ́rọ́ ẹ̀hìn bẹ́ẹ̀ sì máa ṣe ẹ lọ kókó wọn jókòó wájú. sẹ́yìn bá wọn wá níbẹ̀ ni ẹjọ́ kò lẹ́yìn wọn ẹjọ́ kò lẹ́yìn wọn lọ tí ń bẹ lórí rẹ o ẹ pé àyè bá bá kúrọ̀ o hmm. ẹ dé bàbá ojú wá sí ẹ bá bàbá lórí àbí bàbá ẹrẹ nìkan ni sọ pé <laughs> bó ti pọn orí wà pé olóògbé kò kúkú rí mi kò lójú ń pàpọ̀ ẹrú ọ̀rọ̀ dáadáa kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ti rí information gbà ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o torí ẹ̀ làbúsù bí àná ṣe ọ̀gẹ́ àbúsù bí àgbà púpọ̀ ọ̀dọ̀ yẹn lọ́wọ́ àbáyé ó ní tí ìbá ti pé irọ́ yìí àgbàlagbà ó sì tún ti fi àwọn èèyàn sẹ́yìn mi tó ti pé àwọn ẹni máa já mi rọ́ tí mo bá parọ́ tí mo bá parọ́ jọ náà. <laughs> sọ àmọ́ irọ́ ìyá àgbàlagbà àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ èmi tí ọjà mi rọ ló fi gbogbo tó fi mí òdodo ni mo sọ. nínú béèrè ti ń ṣẹlẹ̀ láàrin yín àti ànábì ó ní bẹ́ẹ̀ ni. ó ní bò wá làwọn ogun tó ṣẹlẹ̀ láàrin lẹ́yìn ogun Uhud ńlọrọ̀ yìí ó ní gbogbo ṣe ń ṣẹlẹ̀ láàrin wa ni pé yóò fìgbà kan borí wa àwa náà tó fìgbà kan borí ẹ̀ ìrákùlù ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn anábì ọlọ́run pẹ̀lú àwọn èèyàn tán pé tó ara wọn ti òun fìgbà kan borí yín ẹ̀yin náà fìgbà kan ṣẹ́gun rẹ̀ ẹ rí pé ìgbà tí wọ́n jagun alákọ̀ọ́kọ́ àwọn mùsùlùmí ló borí ogun ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí náà borí àwọn mùsùlùmí ò sì ṣàdédé borí ní ogun alákọ̀ọ́kọ́ àfi nítorí pé ọlọ́run bá kún wọn wọn ò sì yapa àti ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn kèfèrí ò ṣàdédé borí lógun kejì àfi nítorí wípé àwọn mùsùlùmí yapa àti ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fi irú òfò tó ṣe wá lójú ogun yẹn ó fi ṣàpèjúwe fún wa irun tí ọmọ ṣẹlẹ̀ sí wa níjọ́ gbẹ̀ndàlùkìyàmà tàbí àti sọ pé jọlọ àní tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa sallam ibi tó wá lé sí onígbé ànábì náà ń bẹ pẹ̀lú wọn lọ́lọ́run tún ní ká yọ ṣẹlẹ̀ bóyá làwọn tànàbì tí wàá kú kúrò láàrin ya sọlọ́n ya láàrin ibi gbégbà láíláí tí bá wa nù torí délé ká tara àwọn olùmọ̀ wa sọ lọ́pọ̀lọpọ̀ ààyè nínú àwọn tírà pé ẹnikẹ́ni tó bá tọ̀ ìlànà téèyàn fi ga ní ga ẹnikẹ́ni tó bá tọ̀ ìlànà tá a fi ṣẹ́gun ní ṣẹ́gun kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíìn ìdí ni ọjà ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò láyé lónìí tá a ní ṣe àwọn kẹfẹ́ rí àwọn gbọ́nà téèyàn fi ga ni wọ́n ga tó ọlọ́run ọgbọ̀n ní pé torí wọ́n ti jẹ́ káfíìn kọ́ ọmọ àgbà ìgbà tó ti jẹ́ pọ́nà táwọn amúpọ̀n ọ̀nà míì ni ibẹ̀ ìgbà náà ga lóyún níbi specialization wà bí ẹ̀kọ́ ni bí òfófó fa bí ẹ̀gàn fa bí kásòrò wájú pọ̀ mọ́tò pàkọ́ fa èyí tá a máa fẹ́ kálukú náà kálukú náà perfect lágbá díẹ̀ tọ́ bẹ́ẹ̀ náà ló gún fẹ́ rí nípa lẹ̀ dáa tẹ̀sí gbọ́rọ̀ sí ọ̀gágun yín lẹ́nu tẹ̀ yapa kódà bó bá dàbí ìgbà tí ẹ ti fẹ́ wà dèfítẹ̀ ẹ̀yin lẹ́ padà dèfítì ọ̀tá yìí torí ẹ̀ ọ̀dọ̀ wa a gbọ́dọ̀ yapa títọ́ lọ a gbọ́dọ̀ yapa títà lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó àwọn Yahudi ti mà fáwọn akẹ́kọ̀ọ́ borí ànábì lógun ọ̀hún. ọba àwọn ọlọ́kàn ìjẹ́pá náà fi borí àwọn kèfèrí lógun Badr inú wọn wá tún ní ìsìn pé àwọn ọ̀sẹ̀bọ náà ti borí àwọn sallallahu alaihi nítorí pé ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ lọ́mọ èèyàn máa ń ronú o ọ̀tá ọ̀tá rẹ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ ọ̀tá rẹ ọ̀tá rẹ ìgbà tó ti jẹ́ kó àwọn àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ ọ̀tá làwọn jẹ́ bá nàbì sọ̀rọ̀ alaihi wasallam kí á làwọn Yahudi náà ọ̀tá làwọn náà sọ̀rọ̀ ajẹ́ ọ̀tá ọ̀tá wọn ọ̀rẹ́ ọ̀rọ̀ wọn wọ̀ àtàwọn àtàwọn ọ̀sẹ̀ torí ẹ̀ ti jẹ́ pé nígbà tí ẹ̀yin bá wà nulẹ̀ ayé wa gbogbo ìgbà bákan méjì sì lọ́ta ọ̀tá tó fojú hàn àtọ̀tá tó fojú pamọ́ tẹ̀rẹ́ àwọn ọta anyị eléyìí tó bá lè fojú hàn nínú wọn ọ̀tá yín tí ò lè fojú hàn kí yóò jẹ́ tọ́ta tó fojú hàn ọ̀rẹ́ yìí wọ́n máa nípàdé gan ní kọ̀kọ̀ lórí rẹ̀ máa lẹ̀dí àkùkọ̀ lórí rẹ̀ ìdí nu tó fi tọ́lọ́mù bá ti sàánú èèyàn téèyàn bá ti lóye ní ma nǹkan púpọ̀ ní ma yọ òní jọ lójú téèyàn àwọn èèyàn bá bàrà rẹ̀ wọ́n mọ̀ kékeré ní kékeré ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ti nípalẹ̀ náà lápèjù nísìnyí ẹ̀yin ò rí i pé sọ̀rọ̀ kan máa nínú tí àwọn aláìmọ̀kọ́ ọmọ pè lálákatakítí torí pé ẹsẹ̀ lẹ́sùn náà nàbì sọ̀rọ̀ bá àdúrà rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù lápèjúwe yóò ya ẹlòmíì lẹ́nu nínú yín igi ha kí ló dé táwọn tọ̀rí kọ́ ràn wọ́n lọ́wọ́ àbí èyí wa yóò ya yín lẹ́nu pé àwọn tọ̀rí kọ́ lọ wọ́n lọ́wọ́ àwọn ṣí ọlọ́ràn wọn lọ́wọ́ kí ló dé gbogbo àti ẹ̀rí nǹkan kan tó pa wá pọ̀ ìgbà tó ti gbọ́ mo rò pé yé wa nítorí pé ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi ráhùn wò pé súnà sẹ́ǹsì ọ̀tá àwọn lẹ́jẹ́ gbogbo ẹni tó bá ti wá dọ̀tà súnà yẹn yọ lẹ́ẹ̀dí pọ̀ mẹ́ntì bá tàbí òní lẹ́ẹ̀dí pọ̀ yọ lẹ́ẹ̀dí pọ̀ irú rẹ̀ ló máa ń ṣẹlẹ̀ nínú ilé ayé òye káka máa dàgbà ká má ní ìsìn àná àdàgbà tó nì pẹ̀lú ògbó ọlọ́run tẹ́mi wá bá ń bẹ dọ̀la á tún ti dàgbà jù ti òní lọ ó yẹ kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń dàgbà lọ́gbọ́n máa lékún sí fún yàn èèyàn máa dàgbà gan so yìí máa ń fún yàn láǹfààní àti lè jẹ́ pé èèyàn wà kíápù nínú ìgbésí ayé kò ní jẹ́ kí ẹnìkan tètè rí yàn sàjẹ́ nítorí pé mò ń dàgbà gan ni ń dàgbà gan sójú kan náà ẹni tí máa ti ń dàgbà gbọ́n o ẹni tí ọ̀yàn ti ọwà o àmọ́ kò ní pọ̀ torí ẹ̀ àwọn Yehud ọ̀tá ni wọ́n jẹ́ fáwọn mùsùlùmí لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا wàá rí pé ẹni tí ìdìtẹ̀mẹ́ni rẹ̀ tó le tó lórí àwọn mùsùlùmí ní làwọn yahood àwọn ọlọ́lọ́n kọ́kọ́ dàpọ̀ àtàwọn ọ̀sẹ̀ bọ̀ nídìí pé wọ́n wá ń dìtẹ̀ mọ́ wa wọ́n ń kórìíra wa wọn fẹ́ràn wa àwọn dọ̀rẹ̀ yìí náà ẹ ti máa gbọ́ sí yorùbá máa sọ di ọ̀rẹ́ rìkísí pa wọ́n pọ̀ wọ́n nítorí pé òun ń sọ̀tẹ̀ ọ eléyìí náà ndị di tẹ̀ mọ́ ah, ó ti ṣe déédéé nù ẹja ti pápọ̀ ká sáhàlákà yìí. ìjọ dáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá ń borí àwọn ọ̀sẹ̀ bọ ọba àwọn Yahudi lọ́kànjẹ́ láyé. ìdí tí wọ́n fi ń kàtà àwọn mùsùlùmí ẹ yín lójú pé ẹ pàdé àwọn ogun jẹ àṣẹ wa àbí òye wa ṣéèdì fìtì náà láàpẹ lẹ́yìn àbí kéde àbí òye yín tẹ́ لتعلمن أننا نحن الناس yóò yẹ yín dájú pa wà lè yàn ó fi ẹranko la forí tẹ́lẹ̀ mo rò pé yé wa ebi tó kàn wọ́n bàjẹ́ ni wọ́n fẹ́ẹ́ lè gba ìjà yẹn jà fún àwọn mùsùlùmí náà ní ṣe táwọn mùsùlùmí náà ti wá forí lógun ọ̀hún nínú àwọn olórí ibùdùn ìyá ẹ̀ ti dáhùn wínú àwọn mélòó làwọn ọmọlẹ́yìn wọn mọ́ ṣe ti àwọn ènìyàn wọlé sí òbí wa dà wọ́n tún ti wá mọ̀ bí àbótúbíyànù tún ti ń palẹ̀ ogun míì má a kedere ọ̀fẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ jókòó kẹ́ ẹ nàjẹ́ ìbíjẹ́ yìí ti ń ronú pé ń ṣe láti kedere sóúnjẹ alẹ́ àwọn ronú báwọn bá rìn ti sóúnjẹ àárọ̀ kò ní tayọ̀ ọjọ́ èwo ló máa ń yá lù sí yín. ẹ̀mọ̀ pé di àárọ̀ ọ̀yá ju tọ̀sán lọ tọ̀sán kọ́ oṣù wa òwe lárúbá ni ẹ̀ wọ́n ní ibi tí wọ́n ti ronú pọ́pọ́ tá a rẹ̀ tó di alẹ́ kí ni yóò fi di ọ̀sán ni orí ẹ̀ ló ti jẹ́ ọ̀fẹ́ kẹ́ Islam Islam Islam fẹ́ sọ ọ̀fẹ́ kọ́ wá sópin ẹ jogun mi ẹni no we are still coming back since tí muhammad yóò tù à ẹ tí ì rí sìn wọ́n tún ti mà torípérò ẹyẹlẹyẹ wọ́tọ̀ abúsùfíà tó ti fún wọn ní síkírìtì àsìkò táwọn tó ń bọ̀ tọ́ nígbà tó ti àsìkò tí Abu Sufyan tó fẹ́ gbógun yìí lọ àwọn abẹnugan nínú àwọn Yahudi wá jáde gẹbi sẹlẹ ibnu Abil Huqayq ẹgbẹ kọntiri ẹ̀rọ àtijọ́ dara ó kọ́ wọn kì í dà ọba jáde àti sẹlẹ bonu mishkam ọ̀nà jáde kìnnàdà ibn Rubayya ọ̀nà jáde àtàwọn míì wọ́n jáde lọ bá àwọn Quraysh wa síbẹ̀ mọ̀ kọ́ àwọn Quraysh àwọn gan ni sọ̀nàdì àwọn àgbà káàfì wọ́n jáde lọ bá àwọn ní Mẹ́kà wọ́n á bẹ̀rẹ̀ sí ní sin wọn kòkòrò pé ẹ má sinmi o ẹ má rí lẹ́ǹtì fún Muhammadu yìí o kó mi ọmọ bá tiẹ̀ yìí lẹ́nu o. sẹ́wọ̀n kọ́ta gbogbo wa jọ ni ẹ má fọ́ lẹ́ràn o subahánàlá wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn jọ lẹ̀dí àpòpọ̀ lórí ànábì tí ẹ bá ṣetán láti bàjà àwa náà kún yín nìsín àfẹ́kẹ́ máa dájà bàtà àwọn bẹ́ẹ̀ kò yẹ kò ní nìkan mọ́ bá ọgbọdọ pẹ́ mọ́ wọ́n jáde ọ̀dọ̀dọ̀ àwọn kọ̀kọ̀fáàn wọ́n kọ́ àwọn kọ̀kọ̀fáàn ẹ̀yin náà máa bọ̀ kájà muhammadu ló kọ́ àwọn náà dáhùn bẹ́ẹ̀ ni wọ́n tún lọ sọ́dọ̀ àwọn míì nínú àwọn lárúbáwá àwọn míì gbogbo wọn pé bá yìí jà máa wọ níṣẹ́ ni wọ́n á gbé Madina àti gbogbo ibi tí wọ́n gbé nítorí kọ́lọ̀ wọn lè bá àti ọ̀kan nínú àwọn lánàbí gbẹ̀yìn tí wọ́n ti rí pé lùtá nàbí gbẹ̀yìn yóò gbé nínú tọ́wà lọ́wọ́ wọn tọ́wà lákọ́ọ́lẹ̀ yóò jẹ́ lò ń dẹ́bí nù tẹ́tí máa wó lórí bú wọn o màtọ́lọ̀ wọn sàn nàbì tù wà lánàbí gbẹ̀yìn tó jẹ́ lárúbáwá àwọn ansọ́ọ̀rù wọ́n jára Madina bí wọ́n lé rè àbí kìí sàn nàbì tẹ̀ róyìn Ah, kí ló dé sẹ́yìn náà àgbàgbọ́ ni àá ah, gbàgbọ́ pàdé ìdíjọ́ kan náà ọmọ israẹli kò hàn án. فلما جاءهم ما عرفوا كفروا ولعنة الله على الكافرين ntí wọn mú ẹ dáadáa ńgbà tó dé wá bá wọn ti kékeré àwọn kékeré torí báyìí làwọn káfíìrì máa ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kó jọ wọ́n kó lórí àdúgbò ànàbì sọ̀rọ̀ bá àdúgbò náà ìṣe ẹ̀kọ́ lórí bí wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n ti lákọọ́lẹ̀ kan pẹ̀lú ànàbì sọ̀rọ̀ bá àdúgbò náà wọ́n bá wọn ní ran ọ̀tá lọ́wọ́ lórí ànàbì táwọn ìgbà ti fà wọ́n lẹ̀ táwọn gbé màdé àwọn náà wọ́n tún wá jáde tán tún lọ́ọ́ kó àwọn èèyàn jọ yìí tọ́ kùrẹ́jì wá jáde lábẹ́ ọ̀gágun àgbà Abu kúrẹ́ṣì tó ẹgbẹ̀rún mẹ́rin ọmọ ogun. bànúkúlẹ̀yìn àwọn náà pàdé wọn ní mẹ́rin gbọ́hárà àyè nìyẹn bánu asad ogun alárúbáwá ni wọn àwọn náà jáde àwọn fàzárà àwọn náà jáde àwọn aṣíjà àwọn náà jáde. banu murra àwọn náà jáde wọtọfẹn àwọn náà jáde olórí ogun tiwọn oní Uyayna bẹlẹ xẹsì iye òǹkà àwọn ọmọ ogun àwọn tó wá sí Khandaq láti wá jẹ lógun wá jẹ lónìí náà kéré ẹlòmíì ọmọ pé wọn kéré ní ìsìn yunifásitì student mélòó lọ àmì lórí tẹ pọpọpọpọpọ ẹlẹmẹtì tó ten thousand nígbà mi so ten thousand wọn á nítorí àtìgbórí ànábì sallallahu alaihi wasallam wàláhì àwọn àṣòro tánàbì wa kojú àti ọba sálẹ sáré irú ìtọ́lọ́ máa fi sàn ànábì kan lórí àlómà rẹ̀ ibi tó tún wá lé sí jù. onífíkì ẹsẹ bá nàbì lọ jókòó kálé tiẹ̀ pé ẹ̀yin ọmọlẹ́yìn mi ọlọba àwọn jù Ọlọ́run tì í lẹ́yìn Ọlọ́run ran àwọn mọlẹka sí i ẹsẹ mi òkè ẹsẹ bẹ́ẹ̀ ànábì gangan fúnra ara rẹ̀ ní oṣù wájú a Islam ga pọ láti sẹkọ lọlọrun sọ pé lọkọlẹ gánà lẹkọọm fi rasulillahi uswatun hasan ọ sọ pé lómi torí ni àwọn àdìsí bàbá ńlá bẹlíọ wọ́n tó sọ pé aago mẹ́wàá lọ́mọ jáde láago mọ́kànlá àbọ̀ ọlọ́wọ́ á sọ pé kó wù ọkọ sí táwọn pé gbogbo ayé ò ní pàdé òmàmì. ànábì yìí in everything ẹni àwòkọ́sí kò ní sọ pé kájà kó wọn lọ jókòó kalẹ̀ kò ní sọ pé kájèjì ká kọ́lé ká kọ́ mọ́sálásí kó wọn jókòó kalẹ̀ ó tóbi ojú bẹ́ẹ̀ lọ. sọ ṣùgbọ́n yóò máa lé ẹ̀sán kó kalẹ̀ fún ọ tọ́ wọ́n jẹ́ gbẹ̀rún mẹ́wàá nígbà táwọn ẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá gbọ́gbọ́ kí wọ́n ti ń bọ̀ eléyìí ẹ̀kọ́ ńlá ni o kéde kó nígbà tọ́ta bá wá dé tí àyíká yín lẹ́tọ̀ọ́ wá dájú o ẹ̀yin náà ti ní àwọn ní etí ọba ńlé etí ọba lóko ọba ló lófòfó pọ̀ ni wọ́n léèyàn ní jẹ́bẹ̀ wọ́n máa gbé ìròyìn wá kọ́ba.

agbọ́dọ̀ ní àwọn intelligent agencies àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn afimúfinlẹ̀ àwọn ẹni tó ń gbé wọn ò máa ṣèwádìí kí ló mú àwọn èèyàn péjọ ń bẹ̀ ọ́ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ọ́ èyí tí tó jẹ́ pé òkùnkùn wọn jókòó wọn ọ̀tẹ́ náà sàárín wọn kí ló dé tí wọ́n ń rìn méjì méjì ó sì dàbí ìgbà tí gbogbo wọn wọ́n jọ lọ bìkan náà ni wọ́n rò pé yìí àwọn intelligent agency yẹn iṣẹ́ sáyẹ́nsì pọ̀ yẹ wọlé tètè sẹ́sù ọlọ́ọ̀ni ẹ mọ̀ máa fi mú fínlẹ̀ ẹ mọ̀ máa tọkùnfin ara yín bíi torílẹ̀-èdè kọ orílẹ̀-èdè gbọ́dọ̀ lẹ́ni tí ọmọ bá fi mú fínlẹ̀ tí ọmọ bá tọkùn gbà jẹ́ bẹ́ẹ̀ ẹni tó kó yín lọ ọdún tútù wọ́n ti dé sí láàrin kan ẹni tó tún máa fi mú fínlẹ̀ wọ́n lọ jẹ́ ní sọ́ọ́ lè ró sọ́ọ́ lè kó obìnrin tàn jẹ́ òtù gbọ́dọ̀ jẹ́ ọmọ sí kò gbọ́dọ̀ jẹ́ amúgbó kó lórí ti fẹ́ pé orí ò lè pé ẹ̀ ń gbọ́dọ̀ àwọn orílẹ̀-èdè tó àfikọ́ lọ́wọ́ sànú torí ẹ̀ bákan náà igi kan lè dá gbóṣe o igi kan lè dá gbóṣe tó bá jó lórí o gbọ́dọ̀ lẹ́ni tí ó máa dán márùn ẹni tí ó sì máa dán márùn orí rẹ̀ gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ fi tẹ̀yà sí o gbọ́dọ̀ fi tètè sí. ọgbọ́dọ̀ fi ti ránṣẹ́ ọgbọ́dọ̀ fi ti mọ̀lẹ́bí ṣe wọ́n kó àwọn òkéde mọ̀lẹ́bí rẹ lágbọ́n ìyá rẹ àwọn mọ̀lẹ́bí rẹ lágbọ́n bàbá rẹ àwọn náà ló kó sí gbogbo sí ìjọba tán àwọn nìkan lórí wọn pé gbogbo aráàlú yòókù orílẹ̀-èdè ò lè tó náà ó ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n láti darí ìlú irú ìlú bẹ́ẹ̀ máa ń tò dáadáa kìí dandan ẹnikẹ́ni tí ń sun lórí gbogbo èèyàn lọ àmọ́ dandan oníkọ́ wá àwọn ẹni tó gbọ́n jù fún ọ̀dọ́ máa ṣèjọba wọ́n má bàa rẹ̀ dẹ́ni lásán táwọn èèyàn mọ̀ wá òkúté máa darí ìlú àwọn he may not be in need of that torí gbọ́dọ̀ lè sọ kalẹ̀ fún pé báyìí nìyẹn gbọ́dọ̀ sọ pé wọ́n ṣe awérò till am máa gba àmọ̀ràn lẹ́nu wa nípa gbogbo tó ń bá ṣe fẹ̀yìdá àzẹ́mìtà fatawakkal ala Allah tó bá ti wá pinnu láàrin ìmọ̀ràn tó ń tọ́ pé ilé ìlọ́fẹ̀ẹ́sẹ̀ bọ́lọ̀ ń do wa amruhum shura bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí nù láàrin ara wọn wọn máa ń gbà pé ìjọba kan ò ṣe é dàtò kódà kó ṣe é pé àmójútó àdúgbò wọn kan ẹ ọgbọ́dọ̀ wá àwọn ẹni tó ọmọ tó ọmọ rẹ ambọ̀tìbọ̀tì local government msp of state yéésì kẹkọọ fún àwọn èèyàn kan dígẹrẹ wú mo fẹ́ favour rẹ fẹ́ favour rẹ o ti ẹ náìsì ti dáàdì mi ẹ adviser ẹgbẹ́ wọn máa pè wọn náà ẹ ṣe. ẹ ṣe àbí ẹ̀kọ́ special town òun náà bá máa gẹ́ fìlà nílẹ̀ Yorùbá lórí irọ́ ó lè sọdún méjì tí ò ní advice yóò sì máa gbowó oṣù ah ọlọ́nkọ́ sànù wa ẹlòmíì gan-an tí tó bá gbé ìjókòó kọjọ payín pọ̀ tí wá ibi tí a ti ń bọ̀rọ̀ lọ tí a ni wọ́n máa mú wọn mọ mú lọdún yóò sì máa sọ pé wọn ti yàn ó ní special adviser to the governor pé a ah, irú advice wo lẹ́ẹ̀ máa fún wa pẹ̀lú irú oorun burúkú tẹ́ ẹ máa ń sùn yìí <laughs> torí ẹ èèyàn ń bùkátà àwọn ọlọ́pàá àwọn ìlú wà ní ayé tó yẹ pé àwọn olórí ibẹ̀ kìí sàwọn ni wọ́n dágbọ́n àmọ́ gbogbo ẹni tó gbọ́n jù lórílẹ̀‐èdè wọn náà lọ wá wa kọ́nà àwọn tó wá wá láti gòkè kó láti lè ṣèlú àìjọ́dá nǹkan báyìí báyìí la gbọ́ kí ni ká ṣe tó ẹ jẹ́ àtàrà ànábì kọ́ gbọ́ ọ. bẹ́ẹ̀ náà ni ilé yín àkàràwọ̀ kò mọ̀ wá àwọn ní baálé náà ìwọ lọ fẹ́ yàwó yàwó sì ń bí ma fún ọ. tó ìwọ náà ni commander in chief mọ́kàn máa pàṣẹ báà náà everything ẹ̀mí gẹ́gẹ́ bíi baálé léyìí wọ́n ti pa láṣẹ pé báyìí báyìí ah, ilé ọ̀dàrú. bí ọ̀tá sọ́ra àwọn rondórondó tó ń wo àwọn náà máa wọ̀ pé bàbá yìí ti alè báyìí tí ẹ̀ kó bí náà léèrè pé kí ni táwọn rondórondó yìí láàṣọ lọ́kọ̀ọ́ ẹ̀ kò mú yìí àwọn ọmọ pé bàbá yìí àwọn jókòó tó ní à lálẹ́ àná àbí wa ráìsì la jẹ ẹ̀yin ọmọ lálẹ́ ń bi ẹnìkan ní dájú dodo àtẹwà lómi fẹ ẹnìkan ní dájú spaghetti ẹnìkan ní dájú that same right so ń bẹ̀ yẹn lẹ́dùn àwò pé ókè ìwọ ọmọ mi èwo lẹ ń wí lẹ support èwo e? lẹ wí ẹ̀rí tó náà ọmọ kọ́ ọmọ dùn pé àìsàn ọ̀kà wa kùn kan lásán kan àwọn náà máa wò pé bàbá àwọn ọgbọ́n ọgbọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀ tọ́lẹ̀ rẹ̀ kan bá sọ pé àkẹ́ni ẹ̀bà là ń jẹ́ ń dojúmọ́ kiri kan ṣé dáàdì tí yẹn bí léèrè pé torí ẹ̀ ká máa tarí ní ìkọ́gbọ́n kìí ṣe dẹ́dẹ́ kí n ti di olórí kan bì kan mọ́tà nílé tèmi èyí ọ̀wọ́n ròndó tí mo ní náà bóòlù mo ṣe ń pírákítìsì ìjólórí ń bẹ̀ ọ́ pàtàkì. ẹ sì má gbogbo ń tẹ̀yìn ṣe tírénì lélẹ̀ báwọn ọmọ yín náà torí bàbá ló fi máa rí the same training tí wọ́n bá lọ fáwọn ọmọ rẹ iná làwọn ọmọ náà máa bá lọ táwọn náà bá ti fún wọn dá dúró wọ́n sì máa wípé àdájú wa wọ́n ti máa sọ wọ́n ti máa ṣe náà ti rí dáadáa fi anabi ẹ

àmọ́ o tiwa ni ká dá mọ̀ràn èsì tiwa ni ká fọ̀ pé tí mo wí ilẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé tiwa náà bá ti rí bẹ́ẹ̀ ó ti di nǹkan mí nù èmi ọ̀dà mọ̀ràn wọ́n bá gbà wọlé alhamdulilá tí wọ́n bá ti gbà wọlé alhamdulilá tẹ̀lé ìjẹba wọn ní tí èèyàn púpọ̀ bá dá ni mọ̀ràn tí ìmọ̀ràn wọn padà wá já kábúrú wọn ní rere ni. yàtọ̀ sí kéèyàn dáadára rẹ̀ ní márùn kọ́ ajásí rere ọ̀làkùnrin nítorí pé tó o bá mọ àti gbàmọ̀ràn lẹ́nu àwọn èèyàn ò ní máa rẹ́ni bọ́ kẹ́dùn ní rẹ́ni máa bọ́ dárò àá àti mọ̀ pé bí ó ti jẹ́ nù ọlọ́run bó lóore dì ti tá a bá mọ̀ kó da yín tí báyìí tó bá tó wà nìkan lọ bára rẹ ọmọ dá sunkún ni tó eléyìí ti ṣe máa gba àmọ̀ràn ọ pàtàkì gbogbo tá a máa ti ká máa gba àmọ̀ràn ìmọ̀ràn tá a máa ń gbà yóò jẹ kí ẹni tá a bá ń bá ti kọ́ mọ òwò pa gbọ́n ti ṣe torí pé tí èèyàn mẹ́wàá bá fi lè dọ́gbọ́n jọ fún yẹn ọ̀dà bí ọpọlọ tèèyàn kan kódà ibi tí wọ́n ti ń dọ́gbọ́n jọ fún ọ tó bá jó ń gbéraga ó ní mọ̀gbà tó ń tó tó bẹ̀rẹ̀ sí ní hùwà rẹ̀ lẹ̀ ìgbé hàn ọlọ́mọ fáwọn èèyàn lọ́gbọ́n garagara mi ọmọ kó bá mi àwọn èèyàn mọ̀ gbọ́n jù mí lọ ọlọ́run fẹ́mi náà lọ́gbọ́n má ló pò nù ha tó máa ti ń gbá mọ̀ràn kó sì máa àmọ́ tí ìbá gbà màrà ọmọ ọkọ gbogbo èèyàn bọ̀ ìwọ nìkan lọ gbọ́n Salman al-Farisi ọlọ́wọ́ adámàrà bí hafri khandaqin yahulu bayna al-aduwi wa bayna al-madina wọ́n ní ká gbẹ́ kótó hàn tí ò ní jẹ́ kọ́tà kórì màdínà wọ̀ àwọn lẹ́sìrẹ́sì ẹ̀tẹ́lẹ̀ lárúbáwọ̀ gbẹ́ kótó kan nítorí ogun àwọn fárísà làwọn eléyìí wọn èsì lárúbáwá àwọn pẹ́ṣẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bẹ nínú ọgbọ́n ogun ilé ìtumọ̀ sí pé láàrin àwọn èèyàn rẹ̀ ọgbọ́n àwọn tí wọ́n gbọ́n ìwọ náà má pàdánù rẹ̀ mọ ìyá dòdú kọ́ọ̀kan máa sọ pé torí pé mi ti jẹ́ mùsùlùmí majority àwọn Yorùbá yìí ṣe Islam gidi ẹni tí wọ́n ti àlè ní lọ́gbọ́n òye ìgbésí ayé ìgbà mi nídìí ẹ̀ ìjọ tí ààrẹ ọ̀jẹ̀ ọ̀pọ̀la. so nítorí tó bá lọ bára rẹ nílùú mi wọ́n yọ gbọ́n táwọn Yorùbá náà gbọ́n tó ń ti pé wọ́n ṣe mùsùlùmí o lẹ́nu rẹ̀ o ó lè jẹ́ pọ́gbọ́n ní òkú ọ̀yọ́ yẹn ni pé láàrin àwọn èèyàn tiwa náà ìdáwọn náà fi ń sọgbọ́n àgbọ́dọ̀ lùzẹ̀. ìbẹ́ nu pípé pé èèyàn gidi làwa náà ìyẹn ni kí n má gbé àwùjọ kan negatively kí wọ́n má rí nǹkan kan kọ́ lọ́dọ̀ wọn kí wọ́n náà sì má rí nǹkan kan kọ́ wọn. ta gbọ́dọ̀ active láwùjọ tá a máa ń gbé kí ni mo lè ṣe tí mo fi lè promote àwùjọ yìí mo gbọ́dọ̀ máa rò àwùjọ náà ti gbọ́dọ̀ mọ òkè kí náà lè ṣe tábìlì promote gbogbo èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan individual tó wà láwùjọ wa ìdí inú tó fi jẹ́ pé àwọn bàbá bàbá iṣẹ́ ńlá ń bẹ wá ju wọn bẹ́ẹ̀ làwọn màmá màmá ọmọdé ò lè dápọ́n tó bá sáfà gbàlagbà tágbàlagbà náà fà mara torí pé ọgbọ́n àti òye kan bẹ lórí àwọn àgbàlagbà tó jẹ́ pé ọmọdé lè má nírú rẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ ìrẹ́ àwọn ti pòwe pé ohun tí àgbàlagbà lè rí ránṣẹ́ níjókòó tọmọdé bá gorí igi ìrókò tó gorí igi àràbà tó gorí igi ńlá kò lè rí. so tí mo máa ń jókòó tí àgbàlagbà ìlú àwọn experience olówó iyebíye o tí wọ́n ń tà fún mi lọ́fẹ̀ẹ́ ẹ dákun bó lọpọlọ tèmi náà ṣe jiná tó bó lọgbọ́n ṣe kún bẹ́ẹ̀ tó torí de eléyìí Salman al-Farisi ọjẹ orúkọ rẹ̀ lódodo ọgbọ́n kan ní ìrẹ anabi sallallahu alaihi wasallam láti lẹ fárísà ló ti wà wọ́n máa lò lójú ogun pàápàá jùlọ àwọn ọmọ ogun tá a ní wọ́n ń bọ̀ yìí ẹgbẹ̀rún mẹ́wàá ni wọ́n mélòó là wà láti wàá kojú wọn. yẹ ọlọ́run bẹ lẹ́yìn wa lódodo. Yes? torí pé àwa ni mùsùlùmí ṣùgbọ́n bí ṣe ń bẹ lẹ́yìn wa náà kò pé kọ́ mọ̀ pé kí wọ́n borí wa lórí ogun torí pé àti kí wọ́n ti borí wa rú rẹ̀ rí àbáàrí ṣé bá rí lẹ́sìn tọ̀hún wọ́n borí wa níbo ní ohos táwọn fẹ́ sọ fún wa pé rúurú tún ní wá mọ́ à ní garanti rẹ̀ ọlọ́run bẹ lẹ́yìn wa ọlọ́run sì ní wa'iddu lahum mastata'tum min quwwa wa min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum ẹ̀yin náà pèsè ń tẹ́ ẹ bá lágbára lórí rẹ̀ lẹ̀dá wọn ọ̀tá mi ọ̀tá yín tẹ́fì máa tẹ́rù bà wọ́n. jésù kọ́lọ̀ ni ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ẹ sá ti jókòó wọn á pa yín ní rọrùn. sọ eléyìí túmọ̀ àwa náà láwùjọ àjàmá ọgbọ́n pọ̀ láwùjọ wa. mẹ́jà neglect gbogbo ẹ̀ alḥikumatu dalatul mu'min ọgbọ́n. nítorí sọnù ní tí múmi ní wá níbikíbi tó bá ti yóò mú ni ẹ lè kọ́gbọ́n lọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí kọjá kọ́gbọ́n yóò padà wá wúlò mùsùlùmí torí ẹ anábì sallallahu alaihi wasallam náà sọ pé wọ́n gẹgẹ bíi taani wọ ọmọ ọmọ pé lárúbáwá ni anábì gbogbo mùsùlùmí o. ànábì sì fi ń yé wa ó ní kò sí àjùlọ fún lárúbáwá lórí ẹni tí ò ṣe lárúbáwá àbí fún ẹni tí ò ṣe lárúbáwá lórí lárúbáwá illa bi taqwa ìpáyọ̀ ọlọ́run ló lè jẹ́ kí a da àdúrà wa lọ lọ́dọ̀ ọlọ. òsín tọ́ka pẹ̀lú pé ìwé ṣe lárúbáwá ṣebí mùsùlùmí ni ọ́ torí ẹ̀ ìgbà tí sàábì kan tó bú Bilal wípé wọ́n á máa yá dúdú wọ́n á máa yá dúdú lọ́la ọ̀fẹ́jọ́ rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam pé anábì anta mru'un fika jahili iṣẹ́ ayé dúdú ń bẹ lára yìí ẹ̀ là anábì bá tàbí yẹn wò tàbí wàá gbẹ ẹ̀kẹ́ lílẹ̀ pé kíbi lálọ́ wàá tẹ̀ mọ́lẹ̀ ó ní èmi ní tẹ̀ mọ́lẹ̀ èmi ò ní tẹ̀kẹ́ rẹ̀ mọ́lẹ̀ subhanallah ọ̀ adé wọn kọ́ o lè lo brush ẹ̀ tó fi mọ̀ wá rẹ̀ ó lè ní tẹ̀mẹ̀lẹ̀ tó Salmanu Farisi ọwọ́ amú ìmọ̀ràn yìí wá anábì wa pa láṣẹ lẹ́ẹ̀kan náà wọn ọ̀sẹ̀sẹ̀ má gbé yẹ̀wò anábì pa láṣẹ pé kí wọ́n lọ gbẹ́ ẹ̀ àwọn mùsùlùmí náà ti yára wọn gbẹ́ ẹ̀ sẹ́mi ọ̀kẹ́ni tá a fẹ́ bá jà ń bọ̀ ẹ̀hẹ́n ibi tó ti fẹ́ gbà wọ̀ lónìí tó a ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ kòtò olùkọ́ ẹni pé ń gbẹ́ kòtò títí abẹ́yìn ọmọ ṣe ẹ̀ ń bẹ́ lu abẹ́ tíráfù wọ́n ń gbẹ́ kòtò títí àbí wọ́n gbẹ́ à ń gbà táwọn Boko Haram tí wọ́n lọ bọ́ǹbù University of Maiduguri tí wọ́n ń pààyàn tí wọ́n ń pààyàn bẹ́ẹ̀ ẹ̀ mọ́ kòtò tí wọ́n ìbọn bá lọ Maiduguri ní ìsọ̀lọ̀ àmẹ́fẹ́ lọ lẹ́nu gọ́mẹ̀tà ìfá gbogbo àyíká yunifásitì yẹn ni so that lẹ́nìkan bá tiẹ̀ fẹ́ wọ inú fẹ́sì yunifásitì sẹ́wọ̀n kébi tí wọ́n ti ń gbìyànjú kòtò yẹn kòtò ọ̀fẹ́ dáadáa ó lè gba lílọ bíbọ̀ mọ́tò yóò sì tún jìn sọ̀rọ̀ kí by the time tọ́ta máa ń bọ̀ yọ kọ́kọ́ struggle láti wọ inú kòtò yìí tó bá tún wá wọnú kòtò ẹ wá dúró rìn tí ó rìn kótó débi tó tún lóun ó tún gun kòtò jáde tó àwọn ẹni tí sì ń sọ wọn tí wọ́n ń wò wọn látòkè rí wọn wọ́n sì máa ṣùtù wọn lọ́kọ̀ọ̀kan ìrọ̀rùn lọ́ba dé. bí ẹ bá ti gbé mọ́tò àbó gbé mọ́ṣíìnì tó ní à ah, máa rọ́ọ̀lù máa rọ́ọ̀lù dání òkú yóò dá lọ́rùn nítorí kọ́ kọjá ní mọ́tò lè fò mọ́tò wọn tẹ̀ bẹ̀ mọ́ṣíìnì òórùn bẹ̀ ni ló tiẹ̀ ló burú pé mọ́ṣíìnì tiẹ̀ engine without body èmi tí yẹn bá ti kó ọ̀rọ̀ lùkòtò àbá ọrùn rẹ̀ ọ̀fọ̀ dànù tó ń bẹnu security tó ní agbára wọ́n gbe kòtò yìí kó bí tẹ́ secure lọ́nà tí kòtò yìí ó jìn tí ó sì fẹ̀ lọ́tà bá ń bọ̀ nǹkan lọ́kọ̀ máa gbìyànjú kó lòun sì kọjá So, anabi sallallahu alayhi wa sallam òun náà kópa ń bẹ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. wọ́n tètè yára kótó di fáwọn kèfèrí wọ́n gbé àtàkì dé wá bá wọn wọ́n ti gbẹ́ kòtò yìí tán. ìgbà tí oríṣiríṣi àwọn àdéhìí ló ti wá wa. wọn gbẹ́ kòtò yìí síwájú òkè sádà sádà tí mo yìí ibẹ̀ náà ni ibi tí wọ́n kọ́ mẹ́sáájú tó sábà tó òkè kan ní Madina òkè kan ní wọ́n ń sádà bí ìgbà tìrù náà wà nù bíbélì wọn yìí ń bọ̀ kan ọwọ́ mọ́kà lọ́wọ́ àánú bíbélì. ọ̀kan tó wá dọ́tò Madina lọ wa bẹ́ẹ̀ wá ń bíkí bíi ẹ̀lẹ́rí Róòmù tó ṣe Vatican. tọ́ sálà àpáta kan ni o tó ṣe pé àwọn mùsùlùmí wọn fi sẹ́yìn ọjà ààbò fún wa kòtò tó wá gbẹ́ ọ̀wọ́ àwọn àjò ó lè jẹ̀yìn wá bá wa iwájú kó má kòtò sí rọ́ọ̀lù. tọ́ eléyìí jẹ́ báwọn mùsùlùmí ṣe ṣe. anabi sallallahu alaihi wasallam wá jáde ó náà àwọn ọmọ ogun jáde mo rò ìjáde ìjáde ìjáde táwọn kan lò wọn lè pé ẹjọ́ iná sọkọ jáde iná sọkọ jáde ọjáde jà náà jáde ẹfẹ rìn káyé ni ẹhẹ àbí ẹhẹ torí pé àwọn wọn yẹn ìgbà míì àkòyí àwọn èèyàn orí àwọn èèyàn tẹminọlọjì tẹ máa ti lò wọn gan díẹ̀ ni wọn gan díẹ̀ ni àbí bí òkè torí rẹ̀ jáde jáde jẹyìn ń lò ó ẹ̀yin lẹ mọ bí jẹyìn jáde lọ anabi ọsọlọlọ àti là ń jáde ọmọ ogun tó ọmọ ogun pé à ń lọ ṣe kí ni à ń lọ ọjà ọmọ ogun táwọn akókó jáde jẹ gbẹ̀rún mẹ́ta three to ten sọsẹ àbí òsì nàá ó kù díẹ̀ tẹ̀lékọ́lọ́ náà ti sọ pé two to one tẹ́lẹ̀tẹ́lẹ̀ ten to one kèfèrí mẹ́wàá mùsùlùmí kan ọlọ́run á lọ sí ìdẹ̀kùn fún wa torí òun ti mọ̀ kọ́ lẹ́ni wa ọ̀lẹ́ ọ̀lẹ́ ni wa yà ọ̀bẹ. lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọlọ́run á ní two to one two to one náà láwa ti gbọ̀gbẹ́ dà òkè yà. ọ̀dà ní ìsìn tó tẹ́ two to one three to one plus torí nìsín àwọn jẹ́ ten thousand àwa jẹ́ three wọ́n ti triple wa plus. tó sọ́tọ́kátá àbí ọ̀tọ̀kátá táwọn ọmọ ogun wa ti jẹ́ kí wọ́n ju ìlọ́po wa lọ tó o bá sá kò sí wàhálà àyàfi táwọn náà bá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tá a tó twelve thousand sábà tó twelve thousand lọ́sà bá jẹ́ hundred thousand àgbọ̀dọ̀ ká nítorí ogun Hunayn ló fi léyìn náà pípọ̀ àwọn mùsùlùmí jọ wọn lójú ń jọ́nà wọ́n jẹ́ twelve thousand lẹ́bi gbọ́n fánu láti nọ́kọ̀ lọ́bẹ̀lẹ́ yẹn ọmọ mi kìlà á kéré ló ń kàdé kò fẹ́ nìkan bòrí wa lójú láyé wà pé gbogbo bàbá wa la rí àti ìrókò bàbá ẹlòmíì àtàwọn kẹtẹrí tá a fẹ́ gbájà jọ náà hundred thousand ìyẹn wọn àwa ṣe wò pé ah, àti pọ̀ tó báyìí rí kẹtẹrí gan ẹ̀rọ gbà wọ́n lónìí bàbá <laughs> twelve thousand sí hundred thousand tí àwọn kẹtẹrí yá jáde láti ibikíbi kálukú túlẹ̀ anabi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ àtàwọn ìta oró lọ́sẹ̀kù lójú à ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì òtún wá dákẹ́ ànábì tó ń pariwo pé èmi là ànábì mi ń parọ́ èmi lọ́ máa pè mọ́ pọ́lì. ìlú àgbà mùsùlùmí ké ee àfàànábì nìkan lẹ̀ sójú ogun irú àwọn èèyàn wo wọ́n pè wá kálukú tó wá ń bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìmọ̀ àmàlì tó sọ pé yẹ ọlọ́ọ̀ni tútù wà but by the time tí nọ́mbà wa pè tó twelve thousand ọmọ ogun kebiri ọba àpọ̀jù bẹ́ẹ̀ lọ àgbọ̀dọ̀ sá nítorí lọ́jọ́ ogun fún ẹ̀yìn sẹ́wọ̀n pé ogun wọn tún sá padà wọ́n sì jẹ́ twelve thousand nígbà tí ọmọ ogun kebiri jẹ́ hundred thousand màá mùsùlùmí náà padà borí alhamdulilayi tọ́ anábì sallallahu alaihi wasallam ó kó ọmọ ogun ẹgbẹ̀rún mẹ́ta jáde ó fi àpáta ó fi dí ẹ̀yìn rẹ̀ khandaq. ó fi ṣààbò fúnra rẹ̀ níwájú ẹja dóba ẹjọ bá níbi èrè kò sí. wọ́n ní àwọn tírasíra tí máa ń sọ yìí òǹkà ẹni tó kópa nínú ogun bó wọn ṣe máa mà bó wọn ṣe máa mà ọrọrùn àkọ́kọ́ ayé ìgbà yẹn kì í ṣe bí ti sìn ìsìn ní ìsìn àti sọ pé bàtálíọ̀n mélòó la kó jáde sọ́jà mélòó níbẹ̀ ní bàtálíọ̀n náà tó bá sọ pọ́ndrẹ̀ <coughs> bàtálíọ̀n mẹ́wàá la kó jáde wọ́n di mélòó <coughs> one thousand <coughs> láyé ìjọ kì í ṣe bàtálíọ̀n táwa mùsùlùmí yóò clear táwọn kèfèrí olólùmọ́ clear tiwa by the time táwọn mùsùlùmí bá ń kóra wọn jáde lọ jagun wọn máa mọ iye nọ́mbà tó jáde precisely iye èèyàn báyìí lọ́tẹ̀lé lágbájá iye èèyàn báyìí lọ́tẹ̀lé lágbájá iye èèyàn báyìí lọ́tẹ̀lé lágbájá tá a fi mọ̀ pé total number wa àti tó iye báyìí and it is necessary pé ká mọ iye wa nítorí tá a bá dójú ogun ká lè mọ bá ti arrange ara wa àmọ́ táwọn kèfèrí àkọ́kọ́ wọn ní líìkì nọ́mbà wọn fún wa sòṣùgbọ́n náà tá a máa fi mà ọ̀wà ẹ̀rí pé ńgbà wọn fẹ́ jagun Badr tánàbí sallallahu alaihi wasallam tó jáde láti bí Badr náà ti jagun yẹn àwọn ti kọ́kọ́ débẹ̀ ṣáájú àwọn kìtìrì wọ́n á rìn lọ sọ́nà Maka níbi táwọn kìtìrì ò ti dé so wọ́n á bi àwọn orin àjò tó ń pàdé lọ́nà táwọn yára ju àwọn tí ń bọ̀ lọ ìjẹba wọn gbúrò wọn mọ̀ pé ànábì ní bèrè ìjẹba wọn gbúrò àwọn kúrẹ́ yìí pé àbẹ́ẹ̀ ni ibi tí rìn wọ́n wà síbi yóò tó rìn ọjọ́ mélòó báyìí wọ́n sọ fún wa sẹ́wọ̀n kí wọ́n ti tó àṣírí kan fún wa ẹlẹ́ẹ̀kejì tí ẹ mọ iye òǹkà wọn àbẹ́ ẹ̀ mọ̀ àmọ́ o ó dà tí ẹ bá mọ iye òǹkà tó bá fẹ́ jẹun àgùntàn mélòó wọn máa pa á wọ́n máa ń pa sábùtàn mẹ́wàá ń kan o àdẹ́gbẹ́ wọn tó wá ń ta o àdẹ́gbẹ́ èèyàn mélòó ní jàgùtàn kan èèyàn hundred ń jẹ àbùdá kan bí ara òye tó wà láyé gbà yẹn wọ́n tó wá wò wọ́n tó wá wò pé káì wọ́n tó wà ní àwọn bẹ́ẹ̀ náà sì nígbà wọn dé láti wọn tó ìjọba náà. Kí ni rúlà náà? kí ló ń ṣe dáhùn fífẹ́ gbó ìgbé sí o. nǹkan dáhùn ọ̀sọ̀ ni pé ǹjẹ́ tó lórí bá ṣe báyìí báyìí báyìí báyìí náà lè tako lórí gbogbo èyí. àmọ́ pé kọ̀ǹdíṣàn wo la fi lè gbó ìgbésí olórí lójú gbogbo èèyàn ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ dáhùn pé ní Islamic political science ọ̀rọ̀ sì pọ̀. sọ ẹ̀yẹ sọ kí ló sì tòlúkà nàbì sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ takò lórí ẹ gbọ́dọ̀ jáde takò àfi pẹ̀lú kọndíṣàn kó ṣe kèfèrí ó sì máa fẹ̀yìn lọ sí tìkẹ ṣe kèfèrí tọhán sẹ́yìn náà sì lẹ́rìí lórí rẹ̀ látọ̀dọ̀ lọ àti lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà náà lẹtọ lè takò tọ àwọn olùmọtò wa sọ pé ó ṣe ń tọ́jọ́ kékeré ó sì ń pè wá lọ síbi rẹ̀ láti lẹ́yìn lórí pé tí ń pè wá lọ síbi rẹ̀ ṣe kékeré ṣé àwa jáde tako náà wọn náà jáde tako tá a bá ń rí gbogbo àmì wípé pẹ̀lú àwọn preparation táwọn náà ti ṣe àwa láàbòrí láàbòrí rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ àmọ́ tá a bá rí i pé àní borí àtúngbọ̀dọ̀ jáde tako torí pé òfin sọ yìí pé mẹlẹkọn bọlúùmùn rọṣọ xeyìrùn min fitnatin jẹdù ọba tọjá lágòsì olùyẹnijẹ àmọ́ tìlù rojú tìlù ráyè ó pé ju fìtínà tí ò ní tán ẹwọn tí ṣẹlẹ̀ ń Somalia ẹwọn tí ṣẹlẹ̀ ń Libya Syria ẹnìkan ò ní fẹ́rù rẹ̀ fún kọ́ńtì ìtẹ̀ náà ẹnìkan arójú ara yìí là ń wá dànù lẹ́kọ̀ọ́ ìlú wa dá àwọn kọ́lọ̀ mẹ́jẹ rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ báwo kálukọ́ máa dára rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo gbèsè ayé a bá jọ̀dọ̀ ẹ̀jẹ̀ oríṣi kan ní máa ń rọ́ọ̀nù nù san ọ̀dọ́ ẹ̀jẹ̀ gidigbo gidigbo. fi kí nǹkan dàrú bí kí nǹkan rọlura wọn bí kí nǹkan àbí òye wa àwọn ọmọ bàbá bàbá yìí ti gbó òbí wọn máa charge àbí òye wa ẹ sọ pé kátàkójà rẹ bá bá bá mú kú lórí kò bá rọrùn mọ lè rí bẹ̀rẹ̀ kan lọ́mọ tó parí sí kí ẹ bá dúró lórí nínú ọ̀nà tí ẹ máa ń gbà tún wá sí náà ní kẹ ẹ má tako lójú gbogbo ẹ ẹ má tako lójú gbogbo ẹ ẹ bá lè rọnà lọ bá lẹ́yìn kan kan kò sí bó ṣe lè lágídí àti gbéraga tó yọ gbọ kọrẹṣin àwa gan lọ́kọ̀ọ̀kan wa kò sí nǹkan kan téèyàn lè ṣe láì dá láyé yìí kò sáà sì ṣe kán tẹnìkan wá lè ṣe láyé yìí tẹni fẹ́ tán ọ sí tó bá mọ̀ kó sa ìdá lódodo kó sì sa ṣiṣẹ́ lódodo tó ń ti pé ó tún kú kó lè convince ẹ̀ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí pé tí wọ́n pé láti ṣe èmi ò bá fọ́ ṣiṣẹ́ so ìwọ wà wà ìwọ kan tèmi kan wọ́n wà mú àwọn àṣìṣe wa wọ́n wà try láti convince mi pé ah kí ni yọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bọ́lọ̀ ti dán mi yàn òní pé tí o bá fi lè rí mi kọ̀mplain lódodo tí nǹkan yẹn àti ṣe ni mi ní hesitate láti sọ pé ọlọ́wọ́ san lẹ́sàn yìí ó ti hàn sí mi pẹ̀lú ògbọ́n ọlọ́mọ àtúnṣe àbí wò lẹ́yìn tí gbogbo ọmọ ìyẹn ṣe rí mi. àmọ́ ní ìṣèjọba ẹgbẹ́ lójú gbogbo ìyẹn nìsín ló bá sọ pé ìwọ yìí nínú kẹ́ à fọ̀bí ìhà ni wọ́n pè ní kìnnà so ìmáàmù Ṣáfi'í náà ti sọ̀rọ̀ ń tó wá gbé nàṣẹ àlọfẹ ṣe fún mi màá gbà àwọn tó wá kọ ọfẹ tó àṣírí mi ọfẹ bá mi jẹ ní òótọ́ bẹ́ẹ̀ ènìgbà fọlọ ń ṣe dá gbogbo èèyàn kátó wá pẹ ní tọjọ lórí tẹkùdà ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹwọn kékùdà tó máa ń bẹ lọ́wọ́ èèyàn kò síbi òṣèlè lódà kò síbi òṣèlè lódà ntí wọn ti ń wò kọjá ti tẹ o ó lè mẹ́jọ ti tẹ o sẹ kó fi ń ríran ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìhìn lórí bá ṣe nǹkan kan ní ìsìn torí pé nǹkan wà tó lórí máa ń ṣe nípò jíjọ lórí tí ọ̀tọ̀ sí àwa ká ṣe nípò jíjọ mọ́ lẹ́yìn abẹ́rẹ́ màbẹ́ eléyìí bẹ́ẹ̀ Islam political science àwọn nǹkan púpọ̀ wà tó lórí òsè nípò jíjọ lórí tí ọ̀dà ti ṣe lábẹ́ òfin ọlọ́ǹgà táwa bá dánrò ẹ̀ wò lábẹ́ ẹ̀pá àjọmọ lẹ́yìn àbùkọ́ kàn wá so torí ẹ̀ nǹkan míì tí wọ́n ń wo bá ti ṣe ni wọ́n lè méjì á ti ṣe àmọ́ ńgbà tó ti pé ipò tiẹ̀ tí wọ́n wà ní wọ́n fi ń wò ìwọ́ wa kà pàṣẹ tí wọ́n wa tó bá wá àtàkì ẹ̀ lójú gbogbo èèyàn tó bá àtàkì ẹ̀ lójú gbogbo èèyàn kí ni ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ lọ́ọ́ fi dé nǹkan mi ọ̀sẹ̀ ìgbà mi ò lè dá sí nǹkan kan ni tó o bá ti gba ọ̀nà tó dáa láti ṣe àtúnṣe yẹn ìyẹn lè ṣe ra rẹ̀ lé ẹ̀ bí gómìnà kan. táwọn kan lọ pàdé ọjọ́ jùmọ̀ ẹsẹ̀ láti àtàn gbogbo àwọn èèyàn ma pé wà nàìjíríà ti wá kọ́lọ̀jẹ́ agbọ́n náà ni èèyàn ti ń yàn wá jẹ láti rí láti wò bí ìgbà tí màlẹ́kà ni so àwọn wá sí i ah kíníkà kíníkà ìwọ ni ti ó sì sọ gbọ́ tọ́ àtàwọn ọmọ abú àwọn ọmọ àta tí ń tẹ̀lé ọkọ̀ ṣẹ́jú sí wọn ni wọ́n kàn ra ọkùnrin gbé wọ́n lù wọ́n fẹ́ pa wọ́n lù wọ́n fẹ́ dá méjì wọ́n tún apá kẹ̀ lọ. ìgbà tó wá dé kan ti dá méje tí wọn á bá wọ ẹ̀yìn tá ń bá gbẹ̀yìn tá ń bá gba gbogbo ẹkẹ gbogbo ẹ ní ìyàwó rẹ mọ̀ pé mánì rẹ ní agbára àtìyàwó náà ìyàwó ní kọjá tó bá tún di lọ́la tó bá tún sọrú rẹ inú àwọn tó dùn tá bá tún lù à wọn lù yàn pàǹgọ ọba yà torí di eléyìí ẹ kódà kó ṣe pé a rí i pé olórí náà ta ti tẹ wá fẹ́ kọrẹtẹ ẹmẹjọ jẹ ní yàjóyàjó torí pé ẹrìkì tí ẹnìkan bá ṣe nǹkan tá a bá kà fún àṣìṣe tàbá ní instantly náà láti àwa náà ṣàṣejù àwa náà ṣàṣejù torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ náà àmọtẹyìn bá mọ kankan specifically kó lórí yìí ló ṣe ẹ lè sọ náà. wọ́n ní ọkàn tí ń ṣiṣẹ́ alágbẹ̀dẹ tí ń jórin òǹkọ apẹsẹyìn ò pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ológun bílẹ̀ ṣé nítorí wọ́n pè ní abálísì ní sẹ́yìn ò ṣe dáa ni àbí kí ló kó nú. Ah, babaláwo so wọ́n ní sóbìnrin yẹn lè sọ kó lọ dáadáa dáadáa yóò sì kúlọ̀ so lẹ́yìn náà màtí ọkùnrin yẹn tó bá tẹ̀ tí wọ́n á jẹ́ pọ́kùnrin yẹn náà títí ń ṣe nu so kò nídìí kóbìnrin sọ kúlọ̀ yọ kàn kú lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹni tí wọ́n ti ń sọ fún ọmọ tó pamọ́ ti di káfìrì obìnrin mùsùlùmí ò sì gbọdọ̀ sẹ́kù lọ́dọ̀ káfìrì kò sì nídìí kú káfìrì ọ̀sẹ̀ sì sọ pé ìfẹ́ ọmọ ṣe tá a ní ká lòun kí lòun já má obìnrin ọkàn páàkì ẹrù kù mẹ́ ẹ̀jẹ̀ bùsùn àlékún wọn tó bá gbé alákùnmu alágbo gbà lọkọ gbé ní sèkí bàbá ṣe wá yóò fún alákùnmu bà kò jẹ̀díjẹ̀dí ṣe wá yóò fún alágbo jẹ̀dí àbí òye wa gẹ́gẹ́ àti ọmọ káwọn ẹlòmíín ti ṣe àgúnmu àgbo ìtàkùn láwùjọ wa tí wọ́n ti sọ yẹn wò kò sí wàhálà àmọ́ ṣàṣà wọn lórí bẹ́ẹ̀ ṣàṣà wọn ni òtún fi sẹ́ ẹ̀yẹ́ wò ẹ má jẹ́ mùsùlùmí ẹ má lọ bá káwọn wá àgbo àgbo abíwẹ́rẹ́ wọ́n lè bá lórí pé pàtẹ́sì bá lọ mo rò pé agbómọdé agbódé ti kékeré ní ká tó máa tẹ̀sẹ̀ tó máa fabricate rọ mo rò pé yé wa sàṣà wọn ilẹ̀ ní tọ́gbọ́n ń bẹ̀ àkókò ah, sí o àmọ́ tọ̀ wọ́wọ́ àwòṣe wà ń bẹ̀ nínú ẹ̀ tọ́gbọ́n náà. lọ́dọ̀ ẹjọ́ àti ọdúnjọ́ mi ọjọ́ ti lọ ọjọ́ ti lọ béèrè yín gbà ń pọ̀ gbé mi. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ẹ ràn mí létí jọ́ mi.